so tífà ló ṣe àwọn fún mi báyìí. tífà ni. oyin tífà yẹn wá sá lọ àjẹ kò ní tán fún ìyá ẹ. ayé bàjẹ́ ni. ọlọ́run kò ní tán fún. rárá o ẹ má yẹ ká ṣe lọ́hùn o nítorí pójú mi ló ṣe ọlọ́kadà yìí ló fẹ́ sípà ẹrù tó gbà ló jẹ́ kó jáwọ́ tó fi bọ́ sínú gọ́tà ọ̀rọ̀ àbúkọ́tẹ́ ah. bá máa ah. the best thing ni pé kí wọ́n kó dọ́kúmẹ̀ntì yẹn wá kó yẹ̀ ká lè mọ̀ bóyá òótọ́ ni wọ́n sọ àbúrò náà ń pa ṣe wọ̀ pé ojú àkùlà òfin pọ̀ mi. tọ́ ló sọ ah, kí ló ń ṣẹlẹ̀ ní báyìí ṣé accident lè àbí kí ni. ẹ lè jẹ́ accident tàbí kó jẹ́ pé wọ́n lè eh, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ. Ah, accident ni o accident oya park park park park park. park bá wò park park. ìwọ náà dé park park bá wò. Ah. <laughs> kílódé kílódé kílódé kílódé. jáde ẹ rí ni. ó yẹ ká gbé wọn lọ sí hospital ni. actually a ti fẹ́ gbé wọn lọ sí hospital bọ̀ gbogbo àwọn mọ́tò tá à ń dájú wọn dúró àdẹ̀tún lè fọ̀kadà gbé wọn má tún lọ wọ́ọ̀ sì sí. ẹ máa gbé wọn bọ̀ nu mọ́tò mi. ẹ máa gbé jáde ẹni sùúrù ẹni sùúrù jáde àánú ẹ̀ ń ṣe mí. kí ló dé. àwọn tó jẹ́ pé ẹ̀mí ti fẹ́ bọ́ lẹ́nu wọn ẹ̀ lórí ká gbé sínú mọ́tò ẹ̀ ká tó dọ̀ sùtù tí wọ́n bá kú jọ ta ló fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kó kọ́ ló bá wọn. ọlọ́run ní ti kárí ẹ̀ ah. ọlọ́run ní járí irú ẹ̀ a lè máa wò wọ́n báyìí ojú ló ń sàlẹ̀ a lè wọn kò sí nǹkan kan eh, eh, eh, kò ní sí nǹkan kan ẹ máa gbé wọn bọ̀ ẹ máa gbé wọn bọ̀. rere ni wọ́n ṣe láì mi torí mo ti pinnu pé n ò ní ṣe ká rere ni wọ́n ṣe. Eh láyé mi torí mo ti pinnu mm, pé wọn ò ní í ṣèkà. bó bá lọ́wọ́. alamọ̀pẹ̀bárin nílẹ̀ inú abẹ́rẹ́ ṣí alamọ̀pẹ̀bájẹ́ fosùn inú abẹ́rẹ́ ràn kò sọ́ńtà ṣe ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sir. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sir. ṣe wa òkè. a wà òkè. ẹ wà òkè rárá nígbà tí ọ̀gá yẹn kọjá ń sìn ẹni ẹ káàárọ̀ sà ẹ dìde ẹ rẹ́rìn èmi wá ń pè yín sí kí yín sọ fún mi pé ẹ̀ káàárọ̀ lórí ìjókòó ṣé báàlẹ̀ kò ṣe jẹ́sọ̀gà yín náà ṣé ẹ̀kún wàá tọrọ owó bí ni ẹ wà ok give me my compliment with smile good morning sir better ẹ jókòó pẹ̀lẹ́ tí ẹ̀ hàn. wàhálà máa ní ipò tó bá jẹ́ òun ló wọ́n wọ́n wá tọrọ owó ń bí jẹ́ ká face business wọn. ṣàlàfíà ni àdá ọ full of respect. oníkan lọ lẹ́nu yẹn kó wá pé pébí fún mi pé kó bá mi gbé proposal yẹn wá. yà mo fẹ́ sáré wò. bọ́rọ̀ jì hmm? check ló tó kọ fọ́ọ̀mù yẹn. Eh, check ni. ládùúgbò owó tá a ní lọ síbítù yẹn má bínú ṣé gbogbo èèyàn tó bá ti ní problem ṣo gbọ́dọ̀ sọ̀fù ẹ̀ ní kí ni láìsọ lọ́hùn. o gbọ́dọ̀ sọ̀fù ẹ̀. Ah. akin ó ah, mọ̀ pé ẹni tí bá ń padà ń sunkún alẹ́ ẹni tí ò rọ́ ọmú lọ sẹ́nu tí wọ́n bá fọ̀rọ̀ lọ irú wọn ló máa ń dáhùn tìkanra tìkanra téèyàn bá ran irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ìkanra yẹn ó ń padà bọ̀ wá sọlẹ̀ sórí ẹni ṣáàjẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè pé ó ń fún wa láǹfààní láti máa ṣe é àwa dẹ̀ máa ṣe é <laughs> wo àìmọye olówó ló wà ń ta o tí ò tiẹ̀ rẹ́ni wá sọ́dọ̀ ẹ̀ kó wá béèrè ìrànlọ́wọ́ rárá. òdodo ọ̀rọ̀ ló sọ ó wu èmi náà kí n máa ṣe bó ṣe ń ṣe ṣùgbọ́n kódà. akin akin kò dìgbà tó o bá lówó rẹpẹtẹ ah, ìtò o bá nímọ náà ló máa fi ṣàǹfààní fáwọn èèyàn mọ. bọ́lá jì sọ eh. gbọ́ ẹ̀yẹ tó bá fẹ́ ṣe bí àdán apò ẹ̀jẹ̀ lẹ́nu. ta hmm. ló bá wàrà wíwọ̀. ẹ máa tan rẹ o ìwọ ló mọ o nìkan ṣe ni. bá kọ chẹ́ẹ̀kì tọ̀dọ̀ mi àkẹ́sọ̀dẹ̀kẹ́. ọ̀ọ́ ṣé mo kọ chẹ́ẹ̀kì kan fún ẹ lánàá. ojoojúmọ́ tí bá ti dọ́dọ̀ náà màmá lówó every day. wọ. àyà ni kí n bá bẹ́ẹ̀ ṣe. akin ìwọ ni mo bú mu. akin kóra ìsọ̀ ń jàre. Èwo lẹ wá choose by? Kò tiẹ̀ mọ eléyìí tí mo fẹ́ choose o. Eh. But readings pátá pátá ló make sense. Daddy, Ewo, wò, ẹ má jẹ́ ká làágùn jìnnà. Ẹ architect kan choose structure to bá wà òkè fún wa. Àbí kí lẹ mm-hmm. sọ sister mi? Mm, well, you're right. Mm. Um, daddy, says to ti jẹ́ Ultra Modern Hospital lẹ fẹ́ kọ́ lórúkọ mú mi, bóyá kẹ́ sọ fún architect yẹn kán bá wa choose the right um, structure. Um, then dadi ìjọtú ọlọ́run gbogbo àwọn equipment tí wọ́n máa lò nínú hospital yẹn ẹ̀dí kó jẹ́ imported o. Ah, ah. imported náà ló máa jẹ́ lágbára lọ mo ti promise yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà pé imported ni. ẹ má wọrí ṣé rí gbogbo bẹ́ẹ̀ ṣe sọ yìí gan-an ni màá jíṣẹ́ fọ́ọ̀rẹ́ mi nìyí ṣé òun pọ́n ló wà ní charge èmi ò ráyè dúró síbẹ̀ nítorí ọ̀rọ̀ iṣẹ́ mi yára ń dẹ́ up and down màá ṣàlàyé fún un mo ṣọ̀pá dẹ̀ handle ẹ̀ dáadáa Don't worry. Daddy. Well, yes. Um, ẹ má bínú, mo fẹ́ sọ nǹkan kan ni. Mi dẹ̀ fẹ́ kẹ́ ẹ bínú pé ó jẹ́ ọ̀rọ̀ ọmọdé. Um, nípa ọ̀rọ̀ ẹ̀yìn mi. Daddy, èmi feel pé ẹ ti dára lé wọn jù. Gbogbo nǹkan tẹ bá ti fẹ́ ṣe báyìí, ọ̀rọ̀ ẹ̀yìn, ọ̀rọ̀ ẹ̀yìn, and mi ò dé fi for your rí bẹ́ẹ̀ ẹ̀yin náà lè máa pálówe fún wa pé ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló dání délẹ̀ àmọ́ lè ti ní ohun nínú ẹ̀. ọ̀rọ̀ yẹn ti yé mi ó yé mi ju bẹ́ẹ̀ ṣe sọ lọ pàápàá anyway eh, màá ṣàtúnṣe bẹ́ẹ̀ alátúnṣe mi á má túnṣe ààrẹ. Ah, thank you, Daddy, and will be very happy. Uh, it's okay, no problem. Thank you ẹ jẹ́ kí mi lọ sùn tèmi. ẹ máa wọ́n fẹ́ ń wò lọ. Nice. Love you. Love you. wo ẹrú tọ́lọ́run mọ́ mi lára ẹ ṣàánú mi tí n bá rí wọn lé ní nǹkan àbàjẹ́ mo bẹ̀ yín ní lórúkọ Ọlọ́run ẹjọ́ ẹ jẹ́ kí n rí wọn mà. ọ̀rọ̀ yín yé mi o mo dàpọ̀ ọ̀rọ̀ tèmi ni ò fẹ́ yé yín mi ò sọ pé ẹ̀nì rí wọn ẹ lójú òun ti rún ibi tó design fáwọn tó ń dúró dè wọ́n nìyẹn. fiti rúùmù iná ní èdè ìjọ tó. go and wait there now. ẹ káàmù. àǹtí àǹtí. ok ok ok. dadi ejò sá ẹ̀yin lè sọ pé kí n wá rí yín lé. mo rántí ẹ lọ jókòó sí waiting room màá ní kàn pè sùpọ̀. ṣé kò wá sí ọgbọ́n tá a lè dá sí fìlà ọmọ torí ẹ̀ tóbi báyìí. Hmm? contract orí bó ṣe ń ro yẹn tó bá ti bọ́mọ̀yàn lọ́wọ́ mhm, nǹkan kan ti ṣẹlẹ̀ níbi kan. ṣùgbọ́n wọn náà bùkù ó kókú nígbà tó ti mọ iye àlápà kò yẹ kí o fapá àlápà bò nígbà tó mọ value contract ta lùsì ìwọ fúnra rẹ ló yẹ kó kọ pọpọ sáyẹn. ṣé ló dàbí kó padà sẹ́yìn bẹ́ẹ̀ ni òkìtì eléyìí ń ṣe àkọta ọ̀bọ ah, àṣìṣe máa kọ pòpósà péjú náà dẹ̀ ló ń kọ pòpósà láti gbà yìí wá òtí lé lọ́dún méjì tó ti ń kọ́ ta lè fi nẹ̀ ta lè fi wọ́n yàn contract oríṣiríṣi. o tiẹ̀ o jẹ́ kó sọ pé kọ́mìn tó fi já wọlé ó ti bàjẹ́ jù kan já wọlé bí ebi bí ẹranko. ẹ má bínú sá sá nílẹ̀ tàbí and woman tell ní kó dúró sísàlẹ̀ yẹn ṣé kí ni kó máa bọ̀ ọ́n sìn because ó kàn ń sunkún bí ọmọ that láti kùn. obi obi obi ìbá sun ẹ̀jẹ̀ ààrẹ láti àtẹ́ẹ̀dì sí anybody by. You báyìí inú do? final ló ti gbọ́ lẹ́nu mi yẹn final. Okay. Hmm. Ah. All right, sir. All right. Pẹ̀lú kọ́ndíṣà tá a wà yìí. pẹ̀lẹ́ kí láàárọ ọmọ yìí ti ṣe. bákan náà ṣì ni medical report yẹn dà. ṣé original rẹ̀ ṣàmù wá. n tó pọ̀ tó tó yìí ni sorry about that má bínú pé mi ò tètè dẹ lóhùn ṣùgbọ́n ò gbà wàá padà lọ bá ẹni tó pè ẹ́ gòkè gòkè kó ní mo ní kó mú ẹ lọ sí ọ̀dọ̀ accountant two hundred thousand kọ́ ló pè màá ní kàn á rí two fifty thousand. Ah, no no it's okay. mo dúpẹ́ sá ẹni dààmú lórí ọmọ lágbára náà ìbànújẹ́ òdìdé máa yí ẹni sáré kiri lórí ọmọ iṣẹ́ ẹ ṣe sáà. hello um, Péjú ọmọbìnrin tó ní kó gòkè yẹn mo lọ sọ́dọ̀ accountant bó bá ṣe lọ sí kó jẹ́ gbọ́ o um, kán tètè dá lóhùn nítorí pé ó ń lọ sanwó ní hospital fọmọ ẹni jọ ṣùgbọ́n thank you. ẹ wo bọ́rọ̀ jì sórí ibi tọ́rọ̀ dé dúró yìí. hello ah GM ẹ wo kí lọ́rọ̀ ṣe wá rí bẹ́ẹ̀ yẹn tó di pé wọ́n fún wa níṣẹ́ yẹn mọ́ ẹ kí ló wí ah thank you very much o ṣe gan ni mò ń bọ̀ right away mò ń bọ̀ ah, good news ló fún mi yìí ọlọ́run ní báwo náà nu jẹ́ thank you gm mò ń bọ̀ see you soon o ṣe. kí ló ṣẹlẹ̀ bọ́rọ̀ jì. akin contract wọn sọ pé wọn fún wa mọ yẹn bẹ́ẹ̀ni gm wọn ló tún pè mí padà ń sìn ó náà ti fún wa padà. Ah, praise god wow ẹ kí ọsọ kó ṣẹlẹ̀ sáwọn tẹ́lẹ̀. jẹ́ àfihàn ẹ̀ ṣáàjì àmà lọ́sọ̀ ọ̀hún náà jẹ́ àmà lọ́sọ̀ gbé báyìí gbé báyìí jẹ́ àmà in fact oríire ńlá gidi ni <laughs> ṣé ẹ̀yin náà ti wá rí wípé ó yẹ káwẹ̀ báyìí mm, ah, I trust you <laughs> yes oh sure ẹ ṣe àwa àwa sọ́dọ̀ yìí fún hmm. all right sir. mo guess pé engineer abọ́rọ̀jì náà bá sọ̀rọ̀. your guess is correct <laughs> yes um, wà wá drop ibi tí o fẹ́ lọ yẹn okay sir eh, for now lọ gbé file wọn wá all right sir hmm? lọ gbé file wọn wá. Thank you. ẹ dadi ẹ gbé mo sọ mi kẹ má try mi má kọ́ bẹ jẹ yẹn pa ni. mo rò pé mo rò pé ẹranko ni ẹ ọdẹ o fẹ́ jẹ bàbá tiẹ̀ pa nítorí ọ̀sán pé jẹ́ máa bọ́mọdé jẹ ṣúlóko kóńkórí mọ́ ẹni lówó nìyẹn òdúmọ̀ bẹ tayò lásán sìn ẹ̀yà jẹ́jẹ́jẹ́jẹ́ jẹ́ jẹ́ méjì lásán stupid being. ọ̀sán lè rí kí omi èkó pé. jọyọ̀ jọyọ̀ méjì ń pariwo fẹ́ jẹ́ bàbá ẹ̀ pa bẹ́ẹ̀ tẹ̀ pa bẹ́ẹ̀ tẹ̀ pa bẹ́ẹ̀ tẹ̀ pa tó pọ̀ dàdé bó sì sílẹ̀ kan ni idiot. wà ló ń jẹ pa ó eh. jẹ ẹ ṣèṣì. ẹ káàbọ̀ sábà fi àná ìgbà wo lè wọlé láti sùn. ó ti tó bí ọjọ́ mẹ́ta sá. akin akin ọmọ yẹn pa ẹ́ láyò ni. akin bá dé bàtà rẹ̀ mọ̀ nǹkan o get me. o get ẹ o gbà ẹ láàyè o wa dasa o ju. kọ́rọ̀ ti wá o wa bá yọ̀mọ́lá. èmi nìyẹn èmi nìyẹn. kọ́rọ̀ ti mm, mm, mm. kan orílẹ̀ nìkan ẹnìkan ṣoṣo tí gbogbo wa pè ní pípù pípù pípù ni ẹ. aki wàhálà ẹ pọ̀ ẹ jàre adúgbò ẹ sáré gbé kọ yìí. hello. ẹ ẹ sà ẹ sà mo ní kí n dúpẹ́ ohun tí ẹ ṣe fún mi nìsa ẹ ṣeun mo dúpẹ́. àárílẹ̀ wá ẹ̀mí ló ló fẹ́ẹ́ dúpẹ́ dà ọlọ́run ló lọ pẹ́ gbogbo ọpẹ́ tọlọ́run ni. lágbára ọlọ́run iná ò ní tán wò yín ẹ ẹ ní dààmú lágbára ọlọ́run ẹ ní ṣe wàhálà burúkú lórí ọmọ. àmín àmín àmín. wàhálà yóò ní já sásán lórí àwọn ọmọ yín lágbára ọlọ́run ẹ̀ nípàdé ilé nìní iṣẹ́ yìí máa máa lọ síwájú síwájú síwájú àti síwájú sí ni ẹ ṣé mo dúpẹ́ sá o ojú ò ní fìgbà kọ̀ọ̀kan tì í sà ẹ wọ ẹ ṣeun sá. sáré ti ń bẹ́ tàṣà. abẹ́rẹ́ ni ara ẹ ti balẹ̀ sá. ah jọ màá pè padà màá pè padà nísìn. ó dà sá kò burú sá. hello manager kí ló ṣẹlẹ̀. wọ́n ti approve ẹ̀ wọ́n ti approve ẹ̀ olúwa ṣeun ṣeun ọlọ́run <laughs> thank you very much now uh, manager o mọ nǹkan tí ma sọ fún ẹ nísìnyí wo àyà bẹ́lẹ̀ o máa bẹ ara ẹni ṣé o mọ̀ pé ṣẹ́ẹ̀tì pọ̀ lọ́wọ́ wa gan the next line of action ni kẹ́ kọ́kọ́ mú bọ́tọ̀ bá ti dọ́fíìsì lọ́la kémi tó dé o ti gbọ́ very good o ṣe thanks for the good news o ṣe ọlọ́run àdúgbò náà nu. <laughs> all right akin good news iṣẹ́ mi tún ti wọlé. akin apá mi good news good news ni good news baba good news. mi wà lọ́tí lé o. Ah. wo ọ̀rọ̀ tí kọ̀ọ̀rọ̀ ká máa dúpẹ́ ni o mọ̀ rí lè wá. mi ò ọmọbìnrin ta help nígbà tó ọmọ ẹ̀ sick yẹn tá a bá gbé lọ sí hospital. Ah, ilé wa ló ń jẹ́ òun ló tiẹ̀ kọ́kọ́ ń bá mi sọ̀rọ̀ ó ń tà láti dúpẹ́ ó ń ṣàdúrà bẹ́ẹ̀ ni call manager mi bá já wọlé mo ní láti já òun kúrò lórí call ni. ó ah, fẹ́ kọ́ o ẹsẹ̀ ẹ̀ dà ní. ṣé o rántí tó wá sọ́dọ̀ wa ṣé o mọ̀ pé gẹ́rẹ́ tó kúrò báyìí contract tán ti deny wa òun náà pé wa kan tún ti fún wa padà tún wá wo eléyìí sórí pẹ́sẹ̀ ẹ̀dá. bọ́rọ̀jì yorùbá sọ wípé iye kan lábàwọn ojú mẹ́ta lọ. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n láàrin èmi àti ẹ méjì ni ìwọ èmi àpọ́nlé ò ṣe fọ́ba tí ò lólórí ọmọ tó wá wá wá lásán tí contract tó ti bọ́ lọ́wọ́ wa tó padà bọ́ sí. Si ọmọ tó pè wá lórí fóònù tí kọ́ńtíráàtì tuntun míì tún wọlé ṣé ò wá mọ̀ pé tí ẹ bá gbìyànjú tó bá fi irú ọmọ bẹ́ẹ̀ ṣaya ìgé ọ̀la la gbé sínú ilé yẹn kọ́ńtíráàtì a máa rọ̀jò iléeṣẹ́ wa ni. nígbà tíyàwó ẹ ti kú mo bẹ́ẹ̀ sọ títí títí pé kó o fẹ́yàwó mi kó o fẹ́yàwó mi ariwo tó ń pa fún mi ni pé àwọn ọmọbìnrin òde òní òní bó ṣe jẹ́ eléyìí tá a ti wá mọ́pilẹ̀ yìí ṣó o rí pé tá a bá gbé tán <laughs> ọkàn wa balẹ̀ inú wa dùn ara yá bọ́rọ̀ jí wá. ó dà máa ronú sí. èsì ẹ náà nìyẹn èsì ẹ náà nìyẹn gbogbo gbà máa ronú sí máa ronú sí tó bá jẹ́ pé kò ń ṣe wípé o ti fẹ́yàwó rí o ti bímọ màá ló lè ṣe Eh, bẹ́ẹ̀ ni tó bá dé lè ṣe mọ́ kó jẹ́ ká mọ̀ ká bẹ̀rẹ̀ ta fẹ́ sá kí ló ń ṣe ẹ́ ná. ó ń pè mí lóko bó nìyẹn o. ẹ eh, ṣe sọ́kòtò bẹ́ẹ̀. ó ah, dà wọ try mi. èmi ni màá try eh. ọkùnrin ló máa try. ẹ lọ bẹ́ni tó máa try mi wá. ṣé bó ọ̀nà làbúwá tó ń yẹ yìí nǹkan làbúwá tó tó ń yẹ yìí. <sighs> mi ì lè sọ pé mi ò fi taratara gbà torí pé ibi tí ẹnu ẹni bá ti jẹ ọgọ́fà ó yẹ kíyàn lè san òun níbẹ̀ àmọ́ ọ̀rọ̀ àwọn ọkùnrin ó dàbí ọ̀rọ̀ oníyàálù ni gbogbo awọ báyìí ló máa ń dùn ní tuntun ṣùgbọ́n tó bá wá yá. ṣé mo ti ń bọ̀rọ̀ ọdẹ ọkùnrin tó ah, ah, jẹ́ sọ kan fún ẹ sórí tí epo bá forí gbọgbẹ tágbé ò lè gbin ọkà sáàárín oko èmi ò rí bí ọkà ṣe fẹ́ rìn kọlọkọlọ débi tó máa dènà ọkà <sighs> bẹ́ẹ̀ ló wà kò sí problem kò ní problem ó ti lè wọ́n mu ṣùgbọ́n ọkùnrin ara ẹ balẹ̀. <sighs> Hmm? Wow. ẹ ìyálà kí ló kí ló ń pa ẹlẹ́rìn nísọlá kí ló ń pa ẹlẹ́rìn. dadi kí ló dé tẹ wá ti fìlà sẹ́yìn báyìí bíi ti kẹlẹ́nu sẹ́nu ẹ̀. fẹ́kẹ́lẹ́nu sẹ́nu náà ni. ó ti ẹ̀dá tó jẹ́ pé ilé ló ti ṣẹlẹ̀ ẹ́ tó o bá sọ ń sìn yín bá ṣe máa gbé lọ síta nìyẹn àwọn aráàta wọn á ní pé mi ìtọ́jú ọkọ mi kí n tó kú òun lé ìwọ̀fà lẹ́nu tó bá wọn lẹ́nu ẹ̀ lórí kó fẹ́ nu ẹ̀ sọ́kò kan mi ìbímọ lára mi hmm. mo ti gbọ́. àti gbọ́. yà yà yà nípẹ́ ànípẹ́ ní sin ọjà rẹ̀. ẹ jọ jọ àbúrò ẹ sùn lókè. bá mi ó dà àbúrò ẹ sùn lókè jọ tó bá jí bá mi tọ́jú ẹ dáadáa. àbúrò mi hmm. ṣé yọmọlá. rárá o yọmọlá kẹ láàrin ni mò ń sọ. Mm, láàrin. ẹ jọ kí ló ń ṣe kinní kan tó dàbí búfálò yìí ayé tí wọ́n ń gbọ́ ẹ̀kú lọ́dọ̀ ó fẹ́ máa nípọn láyà bí ra kémi tọ́jú àbúrò mi láàrin ó jẹ́ ọmọ ìyá mi àbọ̀mọ bàbá mi láàrin ikú àtòríṣe ni ẹ̀ràn. ẹ wo dájú ó ti sú èmi. kí ni. tí gbogbo wàhálà yìí bá dẹ̀ délẹ̀ tó ń ṣe yìí ọrùn yín ló máa wà ah, báwo lè ló ṣe máa máa jẹ nǹkan tí ò bá lára mu ìyàwó yín ni. kí ló dé. Ah, tó bá ṣe ráìsì báyìí omi máa gba ọ̀tọ̀ iyọ̀ máa gba ọ̀tọ̀ ni èmi gan iṣẹ nìyọ máa já débi pé oúnjẹ yẹn ò ṣe ní jẹ ṣèlè tó máa wá síbẹ̀ oh, ìyẹn ló wọ́ sí jù ọbẹ̀ wọn máa ń tẹ̀lé ẹnu ni tí gbogbo ẹ̀ kọ́ máa tẹ́ tí ò ní ní téèsì kankan àbí kó ń ṣe mí báyìí kátà ti pọ̀jù nú ẹ̀ àfi bẹ́ẹ̀ ní pátá tútù lèèyàn jẹ gbogbo àwọn máa máa tàyàn báyìí láláláláláláá tí àwọn máa làágùn ah, ẹ wo mo jẹ kọ́ńjọ́ kan báyìí iṣẹ́ ni mo ń pọ̀ jù nígbà tí mo jẹ tán mo ń mú nǹkan kan ṣe ah, mo ń mú nǹkan kan ṣe àfikún ṣoge nìkan. <laughs> all right mo ti gbọ́ mo ti gbọ́ gbogbo nǹkan tó sọ gbogbo ẹ̀ ló máa látúnṣe eh, yọ̀wọ́n láńkọ́ kí ni wọ́n fẹ́ sọ. ọ̀rọ̀ kan náà lájọ fẹ́ sọ. Mm. ọ̀rọ̀ kan náà lájọ fẹ́ sọ very good eh, ṣẹ́ni ẹ máa ṣe sùúrù ni nítorí ọgbọ́n la fi ń pẹ́ mọ́ àyà níní la fi ń pejò sùúrù la fi ń roko dé ọ̀pẹ gbogbo ẹ̀ pátápátá òun ló máa níyànjú ṣe ti gbọ́. Okay sir. èmi ń jáde lọ́nà. Okay okay daddy. ẹ má lè lè gbọ́ nǹkan o ẹ ti gbọ́. All right. ọmọ rìn sí ọmọ tó ń rìn nínú ọlá ẹ ṣáà kó gbogbo ẹ̀gbọ́n tó fi dodidi ọjọ́ wo ni iyọ̀ já obìnrin mọ́ mi lára tó fi di pé ń pọ̀ jù sísá mi. ìwọ ló ah. lè bó iyọ̀ jọ ṣé tàwa méjì náà kò mọ̀ ṣe lẹ́nu tó yẹ kó jẹ́ ká jọ pawọ́ pọ̀ ká jọ mú bá ṣe fẹ́ lè jáde kúrò nínú ilé awítà ìlú wa máa bá gbọ́mọ kiri nínú ilé bí ẹni pọ̀ mọ̀ ìyá ẹ̀ tó yẹ kó jẹ́ ká jọ fúngun mọ́ òun àtọmọ ẹ̀ ká jọ mú inú ilé ká jọ kó gbóná máwọn méjì kó lè mọ̀ pé òun ò tí rí ilé wa ẹ máa ma ṣe bọ̀bọ̀ ríbe kiri inú ilé. títà mi ẹ dẹ̀ mọ̀ pé mi náà sẹ̀rùn rírọ̀ rárá o èmi náà gbádùn ṣé rí gbogbo gẹ̀gẹ̀gẹ̀ tí mò ń gẹ̀yìn mò ń tàn ni mélòó gan lè ra ẹ̀ tí bá gbà mú tí bá gbà mú màá jẹ́ kó mọ nǹkan tí adìyẹ fi tọ̀ má fi hàn òun kẹ̀ mò ń pretend láti jọjọ́ ìní òun ẹni tí ò fa yẹn mi mọ sí dádì gan ti rí. mi láìkí rárá bó àṣé lóòótọ́ ni pé. Pe ẹni tá a bá fẹ́ tí kò fẹ́ ni ó dàbí igi tá a mì tí kò sẹ̀ èrè pẹ̀lú ọwọ́ tí mo fi mú ẹ̀yàn ọmọ ẹ̀ àti bí mo ṣe fìfẹ́ hàn sí yín tó ṣe pé síbẹ̀síbẹ̀ náà ẹ wá ìṣubú mi. Ah! ẹ kò sí wàhálà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà oró la fi ń wo oró èpè la fi ń wo èpè ohun burúkú la fi ń wo àrùn burúkú ẹ gbádùn tó. mo kí gbogbo lé tí n bá rántí dáadáa last time tí wọ́n jí kébù gè lọ mo rántí pé ten ten thousand naira nílé kọ̀ọ̀kan san bọ́sí tíì tó yẹ pé transformer gangan ni ó bàjẹ́ báyìí mo mọ̀ a gbọ́dọ̀ pọ́nrọ́ tó ń labajẹ́ ten ten thousand ò lè ká nǹkan kan o. Mr. Wale good observation ah, bọ̀ nǹkan tí mo rò wọ́n kùn sí ni pé ká secretary bá wa ṣe bá ṣe lè mọ ilé kọ̀ọ̀kan òye tó máa dá so kàn ṣe analysis ẹ̀ ká lè mọ̀ ọ́n sìn. Eh, one point two million naira ó ní hundred kb fún transformer tá a fẹ́ rà ìgbà tá ṣe calculation àwa tá a wà ní community a jẹ́ twenty ìyẹn túmọ̀ sí pé ilé kọ̀ọ̀kan máa dá sixty sixty thousand naira kò tí ì kan owó ta fi máa páwà rẹ o. sixty thousand naira ẹ kò tí ì pọ̀ jù. ṣebí fàfà ni ara wa ni. ṣe ẹgbẹ́ náà tẹ́lẹ̀ tún sọ ẹ wo gbogbo akọ́ ló le o. àwọn wo ló le. èmi ò mọ kò ya mọ́mọ́ ni. èmi ò mọ torí sixty thousand ten sọ̀rọ̀ ẹ̀yìn tí máa fi rẹ́ pálọ̀ mi tí mo rẹ́ta gbagba yóò tukú díẹ̀ yóò tukú díẹ̀ lẹ̀. àbẹ́ẹ̀ máa gbọ́rọ̀ ń gbòòrò ẹnu bó ṣe wá papọ̀ mọ́ra wọn iná àti rẹ́lẹ́rẹ́lẹ́. tó tọ́ ni ìka ò dọ́gba. <laughs> ẹ wo bí ẹ wo bí ẹ wo bí ọlọ́run ò ní fi ṣe sọ̀rọ̀ wa o ọlọ́run má jẹ́ adìẹ ẹlẹ́lẹ́yà o ṣe ẹni téèyàn bá ní owó láyé is a criminal offence ẹyẹ mi fi one point two million ó ṣe di tẹ̀fẹ́ fara yín lásọ̀yà ṣẹ̀fẹ́ gbọ́ èmi ò ní báyìí dá owó tẹ̀ máa fi pàwà ẹ̀ o ṣùgbọ́n one point two million naira tẹ́ ń sọ yẹn máa gbélé. Ah! one point two million naira. alága alága kì í mọ̀ ṣe one thousand two hundred naira eh. one million two hundred thousand naira ah! ọ̀rọ̀ rẹ o ìjọ́ kìíní àná tí mò ń sọ pé ẹ mọ̀ jà folo ti so lórí ẹ bá mi jiyàn ọ̀rọ̀ owó lórí rẹ̀ nísìn alága bọ́n bá mọ rírì yín èmi mọ rírì yín mo gbé fún yín bí gbogbo wọn bá gbé fún yín èmi gbé fún yín kí ẹ fẹ́ du ipò yìí ìyẹn ipò alága ní gbàgbà ẹ̀yìn yẹn máa wà tuwali. ẹ wá gbọ́n o mi ò ní fún yín ní káàṣì o máa ra transformer fún yín ni o kì í ṣe ní o kì í ṣọ́la mo promise o ṣùgbọ́n ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn kó tó délẹ̀ iná wa tán. ẹ ṣé kò sí ọ̀rọ̀ mọ́ ká lè mú padà lọ́lé. alága kò lè sọ̀rọ̀ mọ́ lẹ́yìn owó kò lè sọ̀rọ̀ mọ́ n tó kàn kù ni pé kí ń lé sí i kan bá a dúpẹ́ lọ́wọ́ yín torí yiniyini kẹ́ni sèmi ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn. ọlọ́run lọ pẹ́ yẹ ẹja máa lọ lé. Ah, ah, ah, ẹja lọ lé ní kí ló tó mọ jórúkọ ẹlẹ́wà tí gbogbo ayé mọ̀ gan ìyẹn ṣe bó ti mọ ẹlẹ́wà ṣàpọ́n ah, ah èrò ló ń gbà lọ́wọ́ oṣù gan tó tó tó ná mọ́tò torí kò tẹ̀ wá fẹ́ yẹ mi mọ́ báyìí. ọ̀dẹ̀ ni ẹ kò lè yé ẹ. sọ pé ò lọ́pọlọ tí àwọn bá ti wà tọpọlọ ẹ bá ti dojú dé nǹkan ò lè yé bọ̀rọ̀ ṣòwárọ̀ tó ń sọ lẹ́nu yẹn bí ò ṣe yí ẹ ni òye mi náà torí òye fi ń sọ̀rọ̀ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ kó clear sí mi pa owó tì kó sọ̀rọ̀ kájọ sọ̀rọ̀ man to man. tọ yóò yọ ọ ní ìsìn jọ torí Ọlọ́run kí nìkan tó gbójúlé mo ní kí ni nǹkan tó fẹ̀mí tẹ̀ gangan tó fi ń fọwọ́ sọ egun láì tẹran tó wá ń fọwọ́ sọ̀yà wípé o fẹ́ rodidi transformer fún community adìyẹ rẹ̀ ìbá lọ́kọ̀ nígbà má ti dára sórí àkìtàn. ẹ bí wo bí sori ìgbà tó mo ti sọ fún ẹ pé téèyàn ò bá lọ́pọlọ ọ̀rọ̀ mi ò lè yé ìgbà tó ò ní rárá kò lè yé ẹ. jẹ́ kí n sọ ọkọ̀ fún ẹ. àwọn adìyẹ kan wà. wọn ò lọ́kọ́ ṣùgbọ́n àrà tí wọ́n ń dá sórí àkìtàn torí ọ̀n lọ opportunity àwọn tó lọ́kọ́ wọ́n fi dá àtọ̀wù wọn wọ́n á jẹ wọ́n á mu wọ́n á sùn wọ́n á tọ̀ jẹ́ wá sọ fún ẹ ò bá léfùrù kọ̀kan léfùrù kọ̀kan ò bá yọ̀gẹ̀ ò bá àrúga ò bá àlejú kọ́sẹ̀ ìtò délẹ̀ máa ra tán sọ́mà yìí. ní kíni. bẹ́ẹ̀ ni mo sọ ẹ Lábí Lábí. sáà. báwo báwo jọ jọba bínú o ṣe àgátà fi ṣe mítìn yẹn èmi ni kí n lọ forí ìrùwà bí àbí àbádí ẹ̀tẹ̀ náà lọ́kọ́ káàdì ò lọ́kọ́. kí ni kéèyàn fojú rẹ wò mí o tọ́lọ́jú rẹ làkèrè fi ń wọdò má ṣe mọ bá wí tó tọmọlé furu kọ̀kọ̀ ìyanu ní ojú wa ni ó ṣe transformer rẹ ọ̀rà lójú wa tá a rí má ṣe mọ bọ́ wí tó mọ̀ sọ̀rùn kọ̀kọ̀ ìyanu. wá wá wá wá wá wá níbo ló mú bọ́ọ̀lù ọmọ mi lọ. ilé ìbòròró ni níbi tó ti ń fewé bomubomu borobó wá arábìnrin ṣé ò ní làákàyè ni ṣé ọpọlọ ẹ dorí kodò ni àbí gbogbo pọ̀ṣọpọ̀ṣọ tó kó sáyà ẹ̀ olódì ẹ lọ́pọlọ no ṣé ìlàkàyè kò yẹ kó sọ fún ẹ yín pé ọmọ àbíbà pẹ́ tó tó tó tó bíi kókó kọ́ṣọ̀nẹ̀ kó yẹ gbá nínú living room ṣé ó bí wọ́n ti gbá ni. Mísọ́lá dúró ṣé èmi ló fún ní àdúrèsì yẹn. o ò ní fa. a ò lẹ́kọ̀ọ́ ó ti yé mi o ò ní ẹ̀kọ́ bó ti ń wọ̀n mọ́ ó lè kọ́ ẹwọ́ ọmọ burúkú yìí ó gbẹ́kọ́ ni o. Hmm. bẹ́ẹ̀ ni ọmọ ọsàn tó ń kó pópó báyẹn nìyẹn. ọmọ òsì jàtìjàtì èmi kò fún lẹ́sìn tó tó yẹn. pẹ̀lẹ́ ìwọ tó kọ́ tó dẹ̀gbẹ̀kọ́ hmm. ó máa yọ̀ lára ẹ̀ hmm. abẹ́ẹ̀rẹ̀ wọ́n jẹ́ kí n sọ kinní fún ẹ ọmọ orílẹ̀ wa ẹ̀ ó máa wá ilé mi síwájú ni because àwọn ò fẹ́ ọmọ òṣì ọmọ ìranù kankan bíbá tó máa máa disturb wa nílé ṣé ti gbá mi. ọ̀rọ̀ yín ti yé mi mo rí pé ẹ ti gbìmọ̀ pọ̀ àmọ́ ìmọ̀ yín kò ní jọ ẹ lọ wá ara yín kẹ pọ̀ sí dáadáa kẹ fọ́ọ̀mù football team kẹ padà wá bá mi ẹ̀yin ọmọ játijàti yìí ẹ wo ẹ wá ṣé rí eléyìí ẹ ṣé rí ọmọ eléyìí olú ọmọ ni ẹ tọ́tọ́ yín méjèèjì nínú ilé bàbá yín lòun náà ni ṣé wọ́n fẹ́ gbọ́ pabambarì ẹ̀ dáàdùn nulẹ̀ rẹ̀ o torí òun nìkan ṣoṣo lọkùnrin tó kẹ́tẹ̀dẹ̀ yá fi ṣòṣù kẹfì para. oṣù kóòtù rárí ni ó dàbí ẹni pé o ò tí ì mọ̀ scott rárá o ò tí ì mọ̀ bó ṣe lọ o ò tí ì mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. wá arábìnrin jẹ́ kí orí ẹ pé gidi gan ni o. Ah, ah. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ sórí tí o ò bá ní ẹ̀kọ́ láti ibi tó ti ń bọ̀ á hmm. bẹ́tà kó tètè lọ bèrè ibi tí wọ́n ti ń kọ́yàn ní ẹ̀kọ́ òjijì kó lọ jára ẹni brẹ̀ nítorí pé tó o bá ṣọ́ra tí o bá fi ọwọ́ sí ibi tí ọwọ́ gbé nínú ilé àti wọ́ àti ẹ̀rú àkàrà tó pè lọ́mọ yìí ọmọ pákà lẹkẹ tó gbé wọnú ilé wa tẹfẹtẹfẹ lọmọ lẹ́yìn dàgbà. ajaba lẹnu jaba jaba kò tí ì rí tọ́sí nílé lọ́wọ́ rí ẹyin yẹrẹ pẹ́ méjì kò tí bí ikú. kò sí wàhálà ẹnu ẹ̀ látọ̀gbà yẹ ẹnu ẹ̀ látọ̀gbà yẹ ó ń dájọ́ fún nínú ilé mi wọlé ìlú làkàyà ọlọ́ọ̀ ó lè ó lè. dẹ̀ ṣàánú èmi náà kémi náà tiẹ̀ lọ mọ̀ nílé bọ́rọ̀jì ó dẹ̀ ṣàánú mi wọ lọ́hùn ẹ́ ah! àbí kí lè lè báyìí. kí ni ìwọ ọmọbìnrin kí ló tún rò hmm. obìnrin lọ́rọ̀ mọ́ ní kí ló tún rò. ẹnjìníà hmm. ni ò tó rò náà rọ̀ mi. Eh, ṣódà kí n jẹ yín gbé bó tiẹ̀ ṣẹyọ kan péré kí n tiẹ̀ bí fún yín nù lè. ta ló wá sọ fún ẹ pé ó ti late ah. àbí ta ló sọ fún ẹ pé ojú nǹkan kò late now ilẹ̀ ẹnu ọlọ́run kan kì í ṣú bó ṣe rí lọ́dọ̀ tèmi nìyẹn o iná ọlọ́run kì í ṣú ó pẹ́ ó yá ìwọ náà àbí tiẹ̀ lágbára ọlọ́run kò tiẹ̀ ní pẹ́ ó máa yá ni wà á bí tiẹ̀ sọ wọn pé ìwọ náà dẹ̀ ti ń ṣe mí pẹ̀lú tó ń ròyìn. lọ́nà o. àwọn ṣẹ̀ mí òun jẹ́ kí n máa rí láre bẹ́ẹ̀ pé gẹ́gẹ́ bí ìṣọmọ mi ìtumọ̀ nǹkan tó ń sọ fún mi nìyẹn. kò rí bẹ́ẹ̀ bí ọmọ mi dẹ ni torí nǹkan tiẹ̀ tèmi ni á dẹ̀ dirun á dìgbà lágbára lọ mm-hmm. gbogbo àwọn àbúrò lẹ́yìn mi ló máa bí fún. àmín. ẹ̀sùnbọ̀ so tujuka <sighs> ìyá ìyẹn ń tẹ bá sọ bẹ́ẹ̀. à ń sọ bẹ́ẹ̀ irun tá a ti máa sùn lálẹ́ irun ọmọ ni. <laughs> ìpele ìrora o ah, ṣé ẹ ti bínú sí mi báyìí hmm. ẹ jù ẹ má bínú pé mo dá yín dúró. oh not at all. ẹ ẹ mo ṣe nǹkan kan tó wà very important looking. it's okay uh, mi ò kí ń ṣe àlejò níbí báyẹn. i see. ẹsìn um, ẹ̀ ló ní kí n bá wọn gbé fún ẹnjìnà. oh. yes. ẹ <laughs> máa fi jíṣẹ́. it's alright ma. ẹ wá etí ah, ah. ẹ mo drink díẹ̀ kẹ́ tó lọ. Ah ẹ wo ẹ má bínú torí Ọlọ́run ibi tí mò ń lọ ṣì pọ̀ gan mo appreciate it. God bless you ma ẹ ṣé thank you. kò ṣeé ṣe mà. kò sí nǹkan tuntun lábẹ́ ohun tá a wà yìí ẹ bá mi ṣe kémi náà dọ́lọ́mọ láyé àgàgà kó tó ẹ̀wájú ọmọkùnrin ni mo bí fẹ́ ẹnjìníà ṣé mo pa àti bọ́ sáyé nìyẹn torí gbogbo ọ̀rọ̀ yẹn ó máa fẹ́ di tiwa tán ni. <sighs> ó máa difficult ma torí ẹ̀dákẹ́dá tó bá ti jí papọ̀ ẹlẹ́dùnmarè dẹ ẹran ìbànújẹ́ nírú wọn máa ń pa nígbẹ̀yìn. Hmm. fẹ́ni tó bá pariwo ara ẹ̀ síta ni o <sighs> lóòótọ́ tẹ́kùtù bá fẹ́ sọ tiẹ̀ ariwo ló fi ń pa àmọ́ tí dùndùn bá fẹ́ wí tiẹ̀ àpamọ́ra ló fi ń ṣe ẹ jẹ́ ká pa ọ̀rọ̀ yìí mọ́ra ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó ṣeé ṣe. ṣé wọ́n ti kó àwọn rin pílàsì yẹn dé. àtipẹ́ tipẹ́ ò jẹ́rìí ètò mi. mo jẹ́rìí ẹ̀. ìlànà kò dé mo tún ya fọ́tò ẹ̀ ṣé òun kì í máa fẹ́ ṣe nǹkan tó ń pẹ̀lẹ́ lẹ́rìí. mo jẹ́rìí. o tó bá rí àwọn fọ́tò yẹn wà láìkẹ́ ta lè léyìí ah! má bínú jọ jàre. ó jàre. hello dáàdi dada ẹ pẹ̀lẹ́ àlàáfíà ni mo wà yín náà kọ́ ó lágbára o ah, ah, ẹ má bínú mo ti gbàgbé ẹ má sọ yẹn ẹ má sọ yẹn ẹ má sọ yẹn ẹ má sọ yẹn ṣe irú èmi mo kọjá ẹni tó lè promise èèyàn láyé tí ò ní mú ṣe ọlọ́run má jẹ́ irú ẹ̀ mọ̀ láyé ẹ fún mi ìṣẹ́jú mẹ́wàá ẹ fún mi ìṣẹ́jú mẹ́wàá màá pè yín padà ìròyìn ayọ̀ lẹ́dẹ̀ máa gbọ́ ẹ wá rẹ́rìn sí ó rẹ́rìn ẹ kó lórí fún jàre ẹ kó lórí fún ah, àwọn èèyàn sá. ẹ jẹ́ kàn bẹ̀rẹ̀ german floor yẹn lọ́la. ẹ wọ́n bá bẹ̀rẹ̀ ẹ bọ́rọ̀jì jọ má bínú o lọ́rọ̀ kan tó tún máa sáré yanjú. ẹ kí ni yẹn. mo promise community wa ni transformer lórúkọ ẹ ní máa yẹn fi pè mí tí mo ní kó fún mi ní ten minutes pé ìròyìn ayọ̀ náà máa gbọ́ ah, ah. tí n bá gbọ́ ẹ dáadáa o promise community yìí ni transformer lórúkọ mi. ẹ mo fi pọ́n ẹ lé mi ṣé o bá mi discuss ẹ̀ tẹ́lẹ̀ ni. ibo fi pé ẹ lárugẹ ni. irú àrùgẹ wo nìyẹn kí ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn fún ná akin ah ah láì bá mi discuss ẹ̀ láì ṣe anything o dẹ̀ ti promise ah ah ah ah ṣé mo ta transformer ni. one point two ní ta transformer. ẹ̀yin ò ń ṣòwò mo béèrè lọ́wọ́ ẹ ni ah mo sọ́ọ̀rì òye mi ò lówó tí mo fẹ́ ná lórí transformer nsìn. ó dẹ̀ fẹ́ ṣe german floor lọ́la. ṣé kò yàtọ̀ síra wọn ni. ó yàtọ̀ síra wọn. ó yàtọ̀ ah ó yàtọ̀ ó yàtọ̀ gédégédé kì í jẹ́ tí bàbá tọmọ kó má làálàá ọ̀rọ̀ èmi àti ẹ yàtọ̀. ó yàtọ̀. ṣé kò tí wàá tèmi ni. àkọ́ríkọ́ da ẹ ojú tiẹ̀ kò tiẹ̀ àkọ́ríkọ́ da ẹ ẹ bẹ̀rẹ̀ german floor lọ́la full stop. ó máa ń bẹ ó máa ń bẹ gan ọjà yẹn. bọ́rọ̀jì bọ́rọ̀jì bọ́rọ̀jì. ayé mi ti bàjẹ́ nọ́mbà burúkú ló bá kí ni kí n wí báyìí ládùúgbò mo fọ́ fa disgrace fọ́ fa disgrace báyìí ẹ́ ládùúgbò. ó yára yá so ìjà ló bọ́ ọ̀gá ẹ̀gbọ́n wọlé mo rò pé yọrun owó oṣù náà máa gbé wọlé ṣe mo jẹ́ cashier àmọ́ mo jẹ́ bank manager so kákúrò tiẹ̀ gbowó fún mi gan bó ṣe máa pariwo kẹkẹkẹkẹ nìyẹn tó lè máa wá sáyà pamọ́ nulẹ̀ mọ́ nulẹ̀. ẹ dákun sótì tó bínú ni ṣé bẹ́ẹ̀ mi rò pé ẹ tẹ̀lé ọ̀rẹ́ yín lọ gbowó transformer ń tà tẹ́ ẹ promise àwọn community one point two wọn è fún yín ni wọn wọn ò gbowó fún dáàdi o ẹgbẹ cashless policy là ń ṣe ń sìn transfer ló máa ṣe fún dáàdi kí ló wà lè tó báyìí sí ẹsẹ transfer fún yín lóòótọ́. Hmm. Ah! èmi èmi ọmọ akin tí ò gbọdọ̀ ṣojú ní bọ́rọ̀ jù wá sọ̀rọ̀ sí yánnayànna torí ordinary transformer transformer lásánlásán tó jẹ́ pé tó bá yọ mẹ́rin kó nu àkáǹtì owó mẹ́rin báyìí kò lè mọ̀ rárá èmi èmi bọ́rọ̀ jì. irọ́ ni o ṣe pé wọ́n sọ̀rọ̀ sí yín ó sọ̀rọ̀ sí mi ó mm-hmm. lálé mi gan ni. Ah, wọ́n ń tọ̀ sí yín gan. gan. tí èsèré. kásá blasa wàhálà ìwọ̀n sọ̀rọ̀ sí yín. mo ló sọ̀rọ̀ sí mi. sọ̀rọ̀ sí ọ akin wàhálà ìkè sọ nǹkan kan ṣé tó bá jẹ́ pé èmi èmi ní tèmi ni ah, ń sọ kò bá kún gbé ọ̀rọ̀ sí ọ ah. ń sọ wá bí wọ́n sí ọ̀rọ̀ sí ọ ń sọ̀rọ̀ sí mi gbà tó pé ọlọ́wọ́ ṣẹ̀dá rẹ ni akílódé tí ẹ̀ máa bólówó òkúmọkùmọ ni dákun bọ́rọ̀jì bọ́rọ̀jì bọ́rọ̀jì owó tí bọ́rọ̀jì níyẹn àjò nìní. ìwọ ló máa ṣe owó ẹ. kò lè yí ẹ gbà tó mọ̀ tán bọ́rọ̀jì bọ́rọ̀jì àtijọ́ kù sí báyìí bọ́rọ̀jì ah! ọ̀nà. ọ̀ṣọ́ ọ̀rọ̀ ṣí ara rọ̀ gúlù tó bọ́ nú omi aláàárọ̀ o ògúdù túbọ̀ nú omi ẹni <laughs> ìgbọ́nrí láyé kí ẹ sì mọ bólówó ràn kúmọ̀ kúmọ̀. ok ok ó ti dọ́dọ̀ mi ẹ tí bá ti go through ẹ̀ tán máa jẹ́ kẹ́ gbọ́ ẹ ṣe san thank you very much. aha ó ṣe gan-an thank you very much. ẹ o lè máa lọ́ntì ẹ̀ ó ṣe gan-an ni. All right tí n bá dé ọ́fíìsì yín lọ́la màá rí ẹ. ok ok sir ah sir ẹ má bínú mo sì gbàgbé kí n sọ fún yín mi ní wá sọ́fíìsì lọ́la ọ̀la ni birthday mi ọ̀gá dẹ̀ ti fún mi láyè pé kí n jáde pẹ̀lú àwọn tèmi. àpì so tí mi bá sọ pé màá rí ẹ lọ́fíìsì lọ́la ń sìn ò ní jẹ́ ká mọ̀. <laughs> ẹ má bínú sí mi sir. ẹ sọ fún wa torí pé a kì í ṣe ara àwọn èèyàn tí wọn. ah o ah, possible. <laughs> ah madam kò rí bẹ́ẹ̀ o <laughs> nǹkan tí mo mì ni pé èmi àtàwọn ọ̀rẹ́ mi bíi méjì mẹ́ta kọ̀ fẹ́ wọ̀ gbòòrò and that's it <laughs> ẹ má bínú. okay congratulations o. yes sir. Uh, happy birthday in advance. thank you sir. ìgbà ọdún ọdún kan ni. àmín àmín àmín. lágbára ọlọ́run lágbára ọlọ́jọ́ èní wọn náà ṣàṣeyọrí. àmín àmín àmín thank you very much sir ẹ ṣé gan kí ni kí n wá fún ẹ fún birthday báyìí o àbí. Um, well engineer ẹ má ṣe ìyọnu rárá honestly ṣe rí àdúrà tẹ fún mi yẹn ó ti yó mi <laughs> ah. <laughs> it's alright. ẹ jẹ́ kan wọ́ọ̀rì ọ̀tọ̀láyé àdúrà ọ̀tọ̀láyé ẹ̀bùn <laughs> as a matter of speaking ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ah. kí àdéhùn àfọ̀balẹ̀. Ah. mo jẹ tẹ́tẹ́. ẹ kí ni account number yín. ẹ ṣé gan ma thank you so much god bless you um, access bank ni mo ń lò um, 1027112111. Ẹ bá mi ṣe. Ògùn tó yìnbó. Ẹ ṣe gan, thank you so much. Yé mo dáhùn. Kí ló dé? Ẹ ṣe gan ma. How many millions ló fẹ́ tó ń kígbe? Mi ò expect nǹkan tí mo rí. <laughs> thank you ma. anything tí ìbá jẹ́ mo mọ̀ pé ire ni ah, ah, anything tó bá fún ẹ báyìí màá transfer ẹ fún ẹ. ah thank you so much ma thank you sir. tèmi àdọ̀là ṣá. thank you sir thank you ma. all right okay. thank you. all right thank you, sir. all right ah, inú ẹ ti dùn jù ìlòlù fún ìlòlù fún. ìwé ẹ má jẹ àsọ̀rọ̀ kan ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin náà surprise ẹ jẹ́ ká fún yẹn <laughs> Ah kí n tó dọ́fíìsì níjọ́ yìí mo ti fẹ́ kú ara mi ò balẹ̀ rárá mi ò gbádùn ara mi rárá ni. ṣé bọ́kùnrin ni ẹ ah. kí ló wá ń ba ẹ lẹ́rù. nǹkan sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ni. àti pé ìwọ náà tó ń da láti jọ ìṣẹ́nu àgolo ló ń dà sí mi. Ah, babes. ìwọ tó ju agolo gbàngàrà ó yẹ kó lè rẹ́dí láti gbọ́ wọn ara. Ah, kí ló tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà. mú ẹ ṣeré ní jàre kí ló ń kẹ́ sókè fún. sọkọlọ ó máa ń dúró stop ẹ jàre. dúró wa ìgbà wo náà wà ní màpò nìkú. ẹ eh, mi ò sọ pé kó má ṣẹlẹ̀ but èèyàn ti rẹ́dì náà èèyàn prepare fún náà kí ló tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà. ọ̀rọ̀ kókòrò mo fura pé ẹnjìníà ṣe change wheel wọn lẹ́nu ọjọ́ mẹ́ta bí mo ṣe máa mọ nǹkan tó wà ní ọ̀dọ̀ wẹ̀ o. Eh, yíyan kì í ṣe problem náà um, a máa mọ nǹkan tó wà ń bẹ a ah, kò sí bólódò ṣe lè yá wèrè tó wádùwádù á wá yanni jáde ńbẹ ó fọkàn ẹ balẹ̀ á máa wọn kò sí wàhálà. jẹ́rìí ẹ̀ báwo lè wà ní ká tètè pé lóhun tá à ń wí hmm. ẹ wá tún lọ sínú agolo. n fi mi lẹjọ nísìnyí ló tún máa ṣẹlẹ̀ bolúwẹ tó máa ní ìjìnlẹ̀ kan ṣẹlẹ̀ dẹpà pọ. kò tí ì yà kò tí ì yà pọ. èèyàn lè rí ọmọdé kúrò náà ni. má sùn bẹ́yìn má sùn bẹ́yìn ó máa ń jẹ́ tùmí. so kò favour wa rárá. kò favour ẹ o ordinary plasma tv ẹnjìníà fún ẹ. ẹnjìníà ah, ah. má dájú lẹ́dàá o wọ́n mà burú o so àgbáyà ni mà yẹn. Ah. kí la máa wá ṣe báyìí. mi mọ̀ honestly mi mọ̀. Hmm. ọ̀rọ̀ ẹnjìníà ti wá di ọ̀rọ̀ ẹni tó di kúkú lásán fòṣà tóun náà bá gbọ́mọ lágídí lásán jókòó léwọ̀ mi ò understand nǹkan tó ń sọ. ẹ máa láyè a change will yẹn ni o ẹ kó ká máa ṣe kó favour èmi àti ẹ lẹ́yìn tá a bá ti wá ṣe gbogbo yẹn tán a máa pa lóko bẹ́ẹ̀ ni a máa pa engineer ni. a pa engineer. ah, ah. ṣó fẹ́ kí tèmi gbé ni àbí kí ló ń sọ náà ah, ah. ṣó òru dáadáa ni. mo agree pẹ̀lú ẹ eh, eh. mo agree pẹ̀lú ẹ. kò ṣe é sọ̀rọ̀ sí now love is talking. at least tá a bá pa wọ́n gbogbo kìnìyàn á jẹ́ tèmi àti ẹ. Eh, o ṣe mọ nǹkan tí mò ń ni. it's alright. Ah, láì kẹ́rù báyìí kò sí wàhálà kankan. Ah, bà mí mi ní parọ́ fún ẹ. Mm, kò sí wàhálà. it's alright it's okay uh, I'll work on it. Ah. <laughs> Baby, báwo ló ṣe ń ṣe báyìí náà. it's alright mo kàn án eh? ìgbà yẹn gan lèmi àti ẹ máa bọ́ sáyé. alright. ta máa bèrè gbádùn tiwa. <laughs> you're very smart you know. you know I love you darling. love <laughs> ah mo need láti remind yín wípé díìlì yín pẹ̀lú àwọn glosam ó máa expire in the next one year. Mm. yes. Ah, ah. ẹ dúró náà ṣé ọdún mẹ́rin tí a fẹ́ pé nìyẹn. <laughs> ìgbà mélòó. Ah, ọjọ́ náà rè bí àná yìí. ọ̀gá <laughs> ó ṣe jàre. ẹ dẹ̀ ṣe ọjọ́ mà. jọ gbé tí mi sílẹ̀ jàre pẹ̀lú ń ṣe ọjọ́ ń ṣe ọjọ́ yẹn ó ti lọ ni nothing for me. má ṣe ti wá sá. ó fẹ́ kó máa wẹnu wa ni. yes um, uh, èyí tó wá kàn báyìí ni the ultra modern hospital ti ẹ̀ ń kọ́ lọ́wọ́ mo fẹ́ kẹ́ fún mi ní time ká jókòó ká lè perfect document ẹ. Hmm. anytime tó bá ti yẹ ẹ ó ti yé mi náà kàn fún mi ní bíi hmm, forty eight hours hmm, forty eight hours ti tó. it's okay. ẹ ṣe àbí. mi ò ń jẹ irú ọ̀gẹ̀dẹ̀ yìí. jẹ́lé o wà rí kó dùn. Hmm. ó bẹ̀ dùn. kókó lọ́ba dùn orí olóko mo ti rà. Hmm. Hmm. ó dùn wo kí tó di ọ̀gẹ̀dẹ̀ dúndùn gbàgbé ọ̀rọ̀ mo ní kí n sọ fún yín pé mo ti lọ san owó transformer yẹn. transformer ah, ah. tó sọ pé promise àwọn community yín ó ti bọ́. aṣọ òpó ọmọ yẹn mọ́ ọmọ yẹn ti rò wọ́n jà. sori méjèèjì lélẹ̀ document tó wà tó mátà gangan bẹ́ẹ̀ it's just one alright sori bí ṣe wà yìí now look at it kan náà ní méjèèjì. ẹ bó ṣe dà nìyẹn wọn ò ní dààmú yàtọ̀ so nínú fake yẹn right mo fún Rìsọ́lá àti àbúrò ẹ mo fún ọ nílé kan bẹ́ẹ̀. ilé bá wò kí ló dé tó fún wọn lé má fún wọn kọkàn rárá àwọn ọmọ èèyàn dáwọn sọmọ gidi. baby come on ah má sọ̀rọ̀ bẹ́ẹ̀ tá a bá fún wọn ní nǹkan kan rárá wọ́n lè fura sí ẹ̀ náà eh. ilé tí bàbá yẹn ní pọ̀ ju kọ́ má fún ọ lẹ́ẹ̀kan lọ eh, so mú fake dání màá sun original yẹn sí láti agree kì má ṣe pé orí ẹni tó ń jà fún mi ni. ó ti jó ni àwọn ọ̀lẹ́ finally ni. ó ní kí má ṣe pé orí ẹni tó ń kó ni ọ. kó ba lè yájẹ́ ń túmọ̀ láti bí. àwọn tá ò rí tí wọ́n ń ṣọ́ àwọn tá a finú wé tí wọ́n wá ìṣubú wa kì bá má ṣe tọ́ba mi òkè ní ìfẹ́ ọ̀tá kì bá má ti ṣe orí wa. Hmm. ẹ̀yin ọmọ mi ọlọ́run ní í ṣe bàbá fọmọ tí ò ní bàbá yóò sì dúró tì yín kò ní padà lẹ́yìn yín gbà kankan. aya mi ẹ kò sí ní tá a fẹ́ ṣe èmi ò wá fẹ́ kó o fi ìrònú kó o fi dáre síra líla kó o mọ́ fàrò kan sọ́rọ̀ ẹ̀dọ́ lọ́kùnrin. àwa ti gbà gẹ́gẹ́ bí kádàrà àìsọ̀rọ̀ èrò ayọ̀ pọ́pẹ́ títí ó ń lé kálukú òrèlé ẹ̀ sùúrù ni o ṣe ìdájọ́ ọlọ́run ló dẹ̀ wá wá ti gbà. ìkà làwọn èèyàn mm. ah, ìkà làwọn èèyàn mm. ọkọ mi tí ò kì í jà kì í báyọ̀ yóò dé jẹ́jẹ́ ẹ̀ báyìí ló ń lọ kí lọkọ mi ìbá wa ṣe fáwọn èèyàn tó fi jẹ́ pé ikú tó yá náà fi mú lọ. ẹ wò ẹ wò ká fogún ọdún ká fi kárí bọ ọdún ká máa sunkún kò sí ní tẹkún fẹ́ sí fókú ọ̀run tó ti lọ ẹ wò sẹ́ni àwọn tó ń ṣètò ìsìnkú lọ́wọ́ àwọn náà ń sòkú láàánú kó mọ̀ lọ jẹ́ pàwọ́ tá à ń sunkún yìí ariwo lásán là ń pa èyí tó kù lọ́rọ̀ wa tó kàn ó ní bí ká máa ṣàdúrà fókù kó kù ó wọlé kó bọ́ọ̀lù ọ̀hún pàdé pẹ̀lú ìdùnnú kí n tó tún wá fi ilẹ̀ yìí àti gbogbo nǹkan tó ní kó mọ́ bàjẹ́ lẹ́yìn ẹ̀ ìyẹn ní kẹ́ ẹ jẹ́ ká máa bẹ lọ́hùn-ún hm? ó ti tó o àló ti tó. ó ti tó ó ti tó. ó ló fẹ́ kún sọ̀rọ̀ ẹ̀dá láàrin. Ah. àló ti tó dákun aya mi dákun dákun dákun. mú nǹkan báyìí àbí mo fẹ́ ṣe nǹkan nulẹ̀ ẹ̀ ti sáré pàkúrúkú mọ́ ẹ̀ ti kó ẹ̀ ti gbé mo fẹ́ wá mú kọ́kọ́rọ́ kí n jáde ní sọ̀tún àríwá síbi wá mu ẹjọ ṣe ìyá wèrè ṣá ìwọ àtàwọn tó ní ẹ òun lè ya wèrè kó kí n ṣe àwa la ya wèrè ṣó ti gbọ́ ìyẹn mi o bẹ́ẹ̀ ni. ṣọ́jà ẹnu ẹ̀ lọ ni. ṣé ọ̀rọ̀ tí ó sọ yẹn ṣó pọ̀ ju ẹnu ẹ̀ lọ ni. kékeré bó ṣe sọ àti àti gbogbo mọ̀lẹ́bí ẹ̀ pátápátá àti gbogbo ìran díhun ẹ̀ gbogbo yín lẹ́jọ́ yàbòrí papọ̀ ìwọ ẹni àbátàkà fowó ẹ̀rà àtùpà tó lóun àjìtọ̀ náà wò. ẹ dúró ìyá kọ̀ọ̀kan kí nìkan tó kù tẹ́ ẹ̀ dúró ṣe nínú ilé toró oró dẹ́dẹ́ ó kàn dúdú ó dìdì kùdì bí àgbọ̀sà ń sìn mo ní kí nìkan tó ṣì ń dúró ṣe nínú ilé ẹni tó ṣáà fi oògùn fẹ́ ó ti kú kí ló tún wá kù tó ń dúró mú sórí tí o ò bá fẹ́ tẹ́ tí o ò bá fẹ́ tẹ́ kó ẹ̀rọ ẹ kó jáde kúrò nílé bàbá mi. sísá mi ẹ fi ilẹ̀ ẹ̀ ṣọ́rọ̀ òbúkọ́ ò lè pa wá náà jẹ ni irọ́ ló dé pa ó lè fi wá ṣe nǹkan kan bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọkẹ̀. ṣé ti gbọ́ tán bulldog àti papillon èṣù ló ń ṣológì ní ẹ̀yìn méjèèjì o ẹ wá ń dènà de ẹkùn tèmi wàláì má fi yín lánàá dànù ẹ̀yin ọmọ agbójúlógún fi rẹ̀ fún ṣìtá yìí. <laughs> wo jẹ́ kí n sọ kínní kan fún ẹ sórí tá a bá gbójúlógún a tó bẹ́ẹ̀ àdẹ̀jù bẹ́ẹ̀ lọ mm. torí ogún bàbá wa ni ìwọ lòrógún ológun dẹ́bìtì àyàtì ṣó ti gbọ́. ó ti wáyé mi báyìí ẹ dúró kí ló fún yín ní assurance pé orúkọ yín tiẹ̀ wà nínú wíìlì gan-an. pẹ̀lẹ́ barista ríléwá ìwọ ló kọ àbí mo ní ṣé wọ́n ló kọ wíìlì ọ̀hún tó fi mọ àwọn orúkọ tó wà ń bẹ àti tí ò sí ń bẹ. àti kò tí wàá tó tí lọ́ọ̀yà máa wá ka wíìlì báyìí kẹ́yìn wèrè méjì ìkẹlẹ̀ mú ayé yín wo wíìlì yẹn gọgọgọgọgọ làwa ń dúró de ṣó ti gbọ́. ṣe bó lẹkọọ ni wà á ṣì lẹkọọ. yóò rí wọn tó lẹkọọ. lọ́jọ́ kọ́kọ́rọ́ wẹ̀ ẹ́ wọ́n ṣe wọ́n kọ́kọ́ ṣe wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe wọ́n àti mi àbẹ́ẹ̀rí ni. ìjọ tì í má dàrú. ẹ gbà mí. mo kí gbogbo wa wípé a kú ìjókòó a sì kú àtẹ̀mọ́ra ti engineer Bọ́rọ̀jì ọlọ́run nínú àánú ẹ̀ á bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere ó dá mi lójú wípé gbogbo ara mọ ìdí tí a ṣe jókòó síbi lénìí láti ka ọ̀rọ̀ ìgbẹ̀yìn àkọsílẹ̀ tí olóògbé engineer bọ́rọ̀ jì tí wọ́n ṣe. ẹ tẹ́tí kẹgbọ́n mi. èmi adéfowóra ọmọbọ̀rọ̀jì ṣe àkọsílẹ̀ yìí lónìí ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún 2020 ipe gẹ́gẹ́ bí ìfẹ́ tí mo ní sí àwọn ọmọ mi. Si adẹ́rìnsọ́lá adéfowórà àti ọmọyọ̀mọ́lá adéfowórà tó jẹ́ àbúrò rẹ̀ wípé ilé mi tí mo kọ́ tí ó wà ní nọ́mbà seventeen michael louis street ní maryland kó jẹ́ ti àwọn méjèèjì nígbà tí gbogbo property mi tó kù tó fi dé orí ilé tí à ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí kó jẹ́ ti olólùfẹ́ mi ìyàwó mi Rìlẹ́wà Adéfowórà èyí ni ọ̀rọ̀ ìkẹyìn tí olóògbé Bọ́rọ̀jì tí wọ́n kọ kó tó di wípé wọ́n dágbére fáyé. èmi ò dágbére fáyé o. ọ̀tá tí mo yẹra fún rèé. Listen, your father is alive. I confirm that. Ó rò pé mo kú ni, èmi ò kú o. Ikú báwo? Bẹ́ẹ̀ ni sà, gẹ́gẹ́ bí a ṣe agree pé kí n máa play along pẹ̀lú ìyàwó yín. Tèmi náà dẹ̀ ń ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́, mo dey wa very careful. The next plan wọn ni pé ká pa olódì yín o kẹ́ ẹ pa mí ẹ jọ lọ́ọ̀yà ẹ gbà mí nà ó kí la ṣe máa ṣe tí aago yìí máa fi ré kọjá kúrò lórí mi báyìí ń sìn. kò sí nǹkan tá a lè ṣe sí o ẹnjìníà ẹ máa kú dandan ni. ikú bá wo ẹ̀ẹ́dẹ̀ ń tẹnumọ́ kú mi ò lè kú kò lè work. ẹnjìníà ó yẹ kẹ́ mọ̀ wípé mi ò lè ro ikú ròyìn ṣe rí ikú tá à ń sọ pa ẹ̀yìn a máa plan ẹ̀ pẹ̀lú dókítọ̀ yín ni bẹ́ẹ̀ ni ó ní injection tí wọ́n máa fún yín tẹ́ máa fi kú i mean tẹ́ máa fi sùn for some hours then number two a ní láti ní plan pẹ̀lú ọ̀rẹ́ yín àwọn ni wọ́n máa máa gbawájú gbẹ̀yìn gbawájú gbẹ̀yìn tó bá di wípé wọ́n fẹ́ gbé olódì yín lọ sí mọ́ṣúárì ẹ mọ̀ dí kó má lọ di wípé wọ́n á gbé rí bọ̀dí yín sínú mọ́ṣúárì olúwa gan báyìí. ṣẹ́ẹ̀rì ṣẹ́ẹ̀rì ṣẹ́ẹ̀rì erégele erégele ni nígbà tó bá fún mi ní injection tó lùwẹ̀ ò bá jí padà mọ́ ń kọ́. Ah, ah, ẹ jí ah, ẹ wọ ẹ fìyẹn lẹ̀ nǹkan tẹ́ kàn máa ṣe fẹ́mi ni wípé ẹ líǹkì mi àti dókítà yín àtọ̀rẹ́ yín ká jókòó ká plan ẹ̀ nítorí kí ni nítorí kẹ lè rí ìyàwó yín gbá mú báyìí lọ́rùn ọwọ́ rìlè wá rìlè wá àfibiṣó lórí ajá tó ń bolówó ẹ̀jẹ̀ àbúrò ayé mi báyìí lọ́yà. ìwọ wọn ní ẹrú tó bá sin olówó ẹ̀ tọkàntọkàn ló ń fẹjá tó bá dúró ti ọ̀gá ẹ̀ tó dódó tó dódó òun ló obìnrin tó bá dúró ti ọkọ ẹ̀ ní tòótọ́ pẹ̀lú ọkàn kan òun ló ń jogún ẹni ìwọ ìwọ fẹ́ pa mí kò wá jẹ gàba lórí ogún mi tí mo fi ogún ọdún pẹ̀lú ogún ojú mi kó jọ nígbà táyé wà lójúgun ọlọ́run ò ní fún ẹ ṣe ọ̀rọ̀ ẹ̀ jọ mí lójú kò jọ mí lójú rárá gẹ́gẹ́ bí ìtàngbésí ayé ẹ̀ tó sọ fún mi rádaràda tó ń bá káàkiri nìyẹn tó fi bímọ tó rẹ̀ ní gbà lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá ní làákàyè ni tó sì lákìyèsí wàá rí péjọ tó ti ra sẹ̀lé orí burúkú ẹ̀ tó ń bá káàkiri mi ò ti súnmọ́ ẹ mọ́ o fẹ́ pa mí ọlọ́run ò ní fún ẹ ṣe ọlọ́run ò tiẹ̀ fún ẹ ṣe àfibíṣó lóore burúkú. ó mà ṣe o ọ̀pọ̀ òyìnbó ẹ fi dídùn ṣẹwà àṣé ẹ̀gọ́ tó wà lára ẹ̀ ó lé lẹ́gbàá méje ọ̀tọ̀ ni kádàrá ọ̀tọ̀ ni wà ó wá fi ìwà burúkú ba ẹ̀bùn bàǹtàbàǹtà tó lódùmarè tó fi dínkì ẹ̀ jẹ́ ìwọ fẹ́ polóore wa kì í ṣẹ̀rù akátá ẹ̀ akátá ẹ̀ fẹ́ pa aládìyẹ kó tó pa àwọn adìyẹ kì í ṣẹ̀rù akátá ẹ̀ kì í ṣẹ̀rù akátá ẹ̀. kì í bá a má ṣe pé orí ẹni tó. téèmù ti dé àná ìyàrá àmọ́.

ìfẹ́ ọ̀tá kí bá má ti ṣẹlẹ̀. táwọn àparò mi ká fi jálá àmọ́ kòkó ṣe bí kò fi gbogbo lẹ̀ mà mọ́ apẹja ń rò kó fi gbogbo ìlú ṣòdo kì bá má ṣe pé ọba mi òkè tó wà fún wa ní ìfẹ́ ọ̀tá kì bá má ti ṣe.